òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àwọn sàábẹ́ wọn àwọn olùgbọ́ wọn àwọn olùtẹ̀lé wọn ìkí ọlọ́wọ́n ọlọ́wọ́n fún ọba ẹnì kọ̀ọ̀kan wa náà àdáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó sọ wa di ọdún yìí di Ramadan ọdún yìí tí ọlọ́wọ́n tó ní kí á wà láyé kí á wà ní ayé wa alhamdulillah àbí Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kí á ti ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kó tó gba Ramadan ọdún yìí náà ní ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ramadan ọdún yìí dé ti ń ṣe ọdún fourteen forty one ní hijra calendar tó ṣe déédéé two thousand and twenty ní gregorian calendar ọdún yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi àmì òtó pọ̀ tí ó láti tẹ́rí padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala láti mọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ọlọ́wọ́ kí a sì tẹ̀lé òfin ọlọ́wọ́ bá náà kí a sì máa bi tí a kù sí nínú àwọn àṣìṣe wa torí pé ọlọ́wọ́ bá subhanahu ọba tó tóbi ni ọba tó sì ní oríṣiríṣi àtẹni tó gbọ́lọ́n gbọ́ àtẹni tó gbọ́lọ́n gbọ́ kálukú náà lórí ní ọdún yìí pẹ̀lú ìntì ọlọ́run bá fi kan ayé tí ń ṣe àrùn coronavirus. látara bẹ́ẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ ènìyàn tá a wà láyé lásìkò yìí nípa pé látara nǹkan yìí kálukú fẹ́ kú oríṣiríṣi àwọn àtẹ̀jáde látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ìjọba sí onílégbélé kò sí pàǹlọ́bí iṣẹ́ kò sí pàǹlọ́bí ìdánilẹ́kọ̀ọ́ kan ilé ọlọ́run tá a ti ti ń jọ́sìn kò sí pàǹlọ́ gbogbo àwọn nǹkan yìí nǹkan kan tó tó fún ẹ̀dá láti ronú síwádà láti wá àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi dé ní gbogbo àwọn àǹfààní oríṣiríṣi tí èèyàn máa ń rí ní Ramadan nílé ọlọ́run bá lè subhanahu wa ta'ala nǹkan yìí sọ di pé kálukú gbélé kó máa ṣe tí ó bá máa ṣe ní inú ilé nínú àwọn ìkẹ́ tó máa bá wá kẹ́ wa lára àwọn tó máa bá ṣe fún wa òun náà ni pé a tún lè máa bára wa sọ̀rọ̀ láláì jọ máa wúra wa lójú tó jẹ́ sí wípé yóò máa gba ọ̀nà afẹ́fẹ́ èyí tí a mọ̀ sí social media tí ó káàkiri ayé lẹ́nìí ọ̀nà àǹfààní mi náà tún nìyẹn láti lè máa fi ṣe ìrántí ọlọ́run ọba fúnra wa láti lè máa fi fúnra wa ní oúnjẹ mi láti lè máa fi ronú sí kí ni àwọn ìntí ń bẹnu ọ̀rọ̀ ọlọ́run ọba nínú àwọn oríṣiríṣi àwọn ayat fún gbogbo ẹni tó bá fẹ́ mọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala bá fẹ́ fi ṣe okùnfà mímọ̀nà rẹ̀ àǹfààní yẹn nìkan ló kù fún wa lẹ́nìí pàápàá jùlọ lọ́dún tá a wà yìí nínú Ramadan yìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó yàtọ̀ tí wọ́n ń gbẹ̀ǹgbẹ́ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n tún rí láti fi máa fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu eléyìí tí wọ́n sí etí gbọ́ wa yìí nínú oṣù alápọ̀nlé oṣù alábàárìkà yìí ti ṣe Ramadan yóò tún máa jẹ́ ọ̀kan lára àwọn ìtanijí yóò máa jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀kọ́ tátù máa kọ́ ní Ramadan èyí tí a pè àkórè rẹ̀ ní ifadatul anam bima fi qissati Nuhi alayhi salam ìsì ayé láǹfààní pẹ̀lú tí ń bẹ nínú tàn gbẹ́tẹ̀ ayé ànábìwá Nuhu alayhi salam káwọn náà wo bí Nuhu tọ́lọ̀ ọba alikẹ́ ọlá subhanahu wa ta'ala tó ṣe ní awwal rusul bó ṣe lò pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀ kí àwa tí a jẹ́ olùpèpè kí a kẹ́kọ̀ọ́ látara ànábì Nuhu àwọn ìròyìn wo ló yẹ kó wà lára tí máa ń jẹ́ àáfà tí ń jẹ́ àáfà tí ń pèpè sójú ìròyìn wo ló wà lára mùsùlùmí tó jẹ́ olùpèpè sójú ọ̀nà ọlọ́wọ́n ọba alikẹ́ ọlá subhanahu wa ta'ala ẹni tí ń pèpè yìí ló ní láti mọ e àwọn èèyàn báwo ló ṣe rí kí ni nǹkan tí àwọn èèyàn ń ṣe kí rìsálà yìí tó dé kí mẹ́sàgì yìí tó dé kó sì mọ ọ̀nà tó pé ó máa gbà láti máa fi pe àwọn èèyàn wọ̀nyí tó jẹ́ ọ̀nà tàwọn ọlọ́run ọba kí á sì máa mọ̀ yí pé àwọn èèyàn wọ̀nyí tó bá ń gbọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní oríṣiríṣi àwọn ìpèníjà tó ń pe àwọn ọba ẹni tó bá wá ṣe tọ́lọ́wọ́n ọba tó bá wá tẹ̀lé tọ́lọ́wọ́n ọba lẹ́kẹ́ Allah subhanahu wa ta'ala yóò ní èrìn jẹ tí ó máa jẹ ẹni tó bá wá tẹ̀lé kankan tó lọ́wọ́n ní gbọ́ tọ́lọ́wọ́n òun ní gbọ́tà nàbì sallallahu alaihi wa sallama òun ó rí ẹni tó tọ́ sóun náà àwọn nǹkan ilé ọlọ́wọ́n ọba lẹ́kẹ́ Allah subhanahu wa ló fi pìkà fún wa nínú àwọn oríṣiríṣi láti fi dára wa lẹ́kọ̀ọ́ ní àsìkò yìí ní sísẹ̀ntẹ̀lé láàrin ìṣẹ́jú díẹ̀ tí a máa lò pẹ̀lú ara wa láti padà sínú al-Qur'an al-Karim nípa pé kí ni Allah subhanahu wa ta'ala kí ló sọ nípa ìjọ anabi Nuh àti anabi Nuh alayhi salam káwọn akẹ́kọ̀ọ́ ń bẹ̀ káwọn jẹ́ ìjọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kí làwọn èèyàn ń ṣe kí làwọn ń fẹ́ ká ṣe níbo láti láwọn àṣìṣe tó ti yẹ ká padà láti lè rí jùlọ láwọn ọ̀rọ̀ ìjọ lọ́sùn hánà ìwọ̀ tààlà gbogbo fún ìṣẹ̀lẹ̀ láìlè ní níbo ni kí ni nǹkan tó ń fà á nípìnlẹ̀ tó já sí wípé kí ni ó jẹ́ ọ̀nà àbáyọ lórí ẹ̀. tí a bá padà sínú al-Qur'an al odindi súra kan aláwọn ọba ìlẹ̀kẹ̀ lọ́sùn hánà ìwọ̀ tààlà ló pè ní Suratu Nuh odindi súra kan aláwọn ọba ìlẹ̀kẹ̀ lọ́sùn tí ń ṣe Quran seventy one ọlọ́run bá sọ sórọ̀ yìí ní orúkọ ànábì Nuhu alayhi salam ànábì Nuhu alayhi salam ọlọ́run bá lè kí ọlọ́ subhanahu wa ta'ala ó rán ànábì wa Nuhu alayhi salam sí àwọn àjọ rẹ̀ ìtàn ànábì Nuhu alayhi salam kò wá máa nínú sórọ̀tù Nuhu nìkan láti á sí pé kí mùsùlùmí tó jẹ́ mùsùlùmí òdodo láti ronú sí ìtàn yìí bó làwọn èèyàn yìí ṣe rí àwọn tó dánú wọn àwọn tí ò dánú wọn kí ni nítorí jẹ́ kèrèǹjẹ ẹnìkíní àti kèrèǹjẹ ẹnìkejì kóun náà ṣe lè mọ kí ni nǹkan tó yẹ kóun náà ra wọlé níbi tí ayé rẹ̀ kó tó di pé yóò padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala anabi nuhu alayhi salam ọlọ́wọ́ bá lè ṣe Allah subhanahu wa ta'ala ó dárúkọ ìtàn níbi nóòlù ní oríṣiríṣi àwọn sọ́rọ̀ náà Al-Qur'an ìyàtọ̀ sí sọ́rọ̀tù nóòlù gan fúnra rẹ̀ tí a bá wo sọ́rọ̀tù Al-A'raf ọlọ́run ó tún dákọ ìtàn níbi nóòlù alayhi salam níbẹ̀ sọ́rọ̀tù Yunus òun náà mẹ́nu bá sọ́rọ̀tù Hud òun náà mẹ́nu bá sọ́rọ̀tù Al-Anbiya bákan náà ni sọ́rọ̀tù Al-Mu'minun sọ́rọ̀tù Ash-Shu'ara sọ́rọ̀tù Al-Ankabut sọ́rọ̀tù As-Saffat sọ́rọ̀tù Al-Qamar kó tó wá kan ti gbé sórọ́tù nóòhù gan tọ́lọ́mọ bá dìgbẹ́ lọ́sọ̀ subhanahu wa ta'ala tí ó wá fi sọ́rúkọ anábì nóòhù. ẹ̀yin lè tẹ́tù sí tẹ́ jẹ́ ọmọ ìyanu ẹ̀sìn ọlọ́mọ bá dìgbẹ́ lọ́sọ̀ subhanahu wa ta'ala ó ó gba kéèyàn sáǹfààní bẹ̀ láti pé ètò yìí tí a pè ní ifadatul anan ìtayé láǹfààní ìkọ́ ayé lẹ́kọ̀ọ́ ìkẹ́ra padà sínú ẹ̀kọ́ tí ń bẹ nínú kristu anabi nuhu alayhi salam nínú ramadan tí ọdún yìí tí a wà ń bẹ̀ kí á wòye síta yẹn kí á wòye sí báwo làwọn náà ṣe rí sí ẹ̀sìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala báwo la ṣe rí sí àlejò wa tọ́lọ́wọ́ bá lékè ọlá subhanahu wa ta'ala sí fúnra sí wa. pẹ̀lú bu ọlọ́run a máa ka àwọn àyà yìí fún wa láti inú sọ́rọ́tù Nuh àwọn tó bá ní gbogbo ṣe pẹ̀lú rẹ̀ a máa padà sínú àwọn sọ́rọ̀ tí a yìí láti máa fi ta ìmọ̀lẹ̀ àbí láti máa fi ṣe àlàyé tí ń jẹ́ ìfúnra inú sọ́rọ́tù Nuh sọ́rọ́tún lóòfù gẹ́gẹ́ òun náà ní tí a máa kà fúnra wa ògùn sábà máa wáyé àmọ́ ìyá lọ síbi àwọn ìfọ́síwẹ́wẹ́ ìtàn yìí ti ń bẹ nínú àwọn sọ́rọ̀ míì kòlásọ̀ tí ń jẹ́ sọ́mọ́ èyí tí ìtàn yìí wá kọ́ wa òun náà ní wípé àwọn èèyàn wọ́n ń pè nǹkan kan ní ìjọsìn lójú ara wọn kí ànábì náà tó dé anabi nuhu dé alayhi salam ìtàn sọ fún wa pé láàrin anabi nuhu àti anabi adam alayhi masalatu wa salam a rí bí sẹ́ńtúrì mẹ́wàá láàrin àwọn méjèèjì pẹ̀lú pé sẹ́ńtúrì máa ní ìtumọ̀ méjì ni pé èyí tó gbajúmọ̀ òun náà ní one hundred years tẹ́nìkan bá wáyé after one hundred years ẹlòmíì wáyé á ní century kan bẹ ní àárín wọn tàbá wá ní century mẹ́wàá níbẹ̀ láàrin anabi adam aleyhisselam nítorí nǹkan kọ́dá sí anabi noah àjẹ́ pé ọgọ́rùn-ún ọdún lọ́nà mẹ́wàá òun níbẹ̀ ní àárín àwọn méjèèjì tọ́já sí pé bàtà nàbì ádámù lọ tán àwọn èèyàn tún wálé ayé àwọn èèyàn tẹ̀mí wọ́n ti gbé sí ayé títí bẹ́ẹ̀ ọgọ́rùn ọdún kìíní ọgọ́rùn ọdún kìíní tó fi débi mẹ́wàá bẹ́ẹ̀ kó tó wá di pé anabi inú ọ̀sẹ̀ dé. eléyìí wà ní sọ́yìn Bukhari nínú yìí Abdullahi bin rabi allahu ta'ala anhuma wọ́n sọ fún wa pé kana bẹ́yìn ádámù wa Nuh ashratu quruni kulluhum ala islam wà nù. hadithu sọ̀rọ̀ Bukhari ìyẹn ni wípé ọgọ́rùn-ún ọdún mẹ́wàá ní bẹ láàrin àwọn méjèèjì ìgbà míì kọ́mínú máa ń túmọ̀ generation àwọn generation tó yẹ kó wọ́n ti wá tí wọ́n ti lọ bẹ́ẹ̀ á kà bí generation bíi mẹ́wàá ọlọ́run wa mọ iye ọdún tí generation kọ̀ọ̀kan wá lò ọlọ́run wa lè kẹ́ lọ́sùn hánà wọ̀tá àdá ọ̀sọ̀ eléyìí fún wa nínú alukur'an karim ọlọ́ni wà kam ahlakna min alquruni min ba'di nuh ó tún wá sọ pé thumma ansha'na min ba'dihim qarnan akharin mélòó mélòó àwọn generations tó já sí pé a ti parẹ́ lẹ́yìn anabi nuh lẹ́yìn ìgbà yẹn a tún wá ṣẹ̀dá àwọn generation míì lẹ́sìn mọ́ pé àwọn eléyìí generation láàmú tu nípa pé kọ́rùn-ún lè jẹ́ bìmáàná مئة سنة تسل جاء القرن بمعنى الجيل من الناس èyí tí ìta bá tún ní wa kámọ̀ yìí pé kùrúnù tó pọ̀ centuries tó pọ̀ àbí generations tó pọ̀ ó ti lọ lẹ́yìn anabi adam alayhi salam kí anabi náà tó dé. àwọn èèyàn wọ̀nyí wọ́n wá ń jọ́sìn fún ẹni tí èsì allah subhanahu wa ta'ala tí anabi náà fi dé ìtì máa ń sin nǹkan míì ká máa ń sin nǹkan míì tí èso ọlọ́wọ́n ọba àlekè ọlá ẹ̀sìn ni ṣùgbọ́n lójú àwọn èèyàn wọ́n pè ní ẹ̀sìn ìtọ́lọ́sí lóhun dá wa torí ẹ̀ ní pé kí ni o ká wá sẹ̀sìn ká máa sẹ̀sìn ọlọ́run wá gba ìmọ̀ ìyàwó níbi ọlọ́run dìde nípa pé ká wá pèpè sí tawhid ká wá pèpè sí al-aqida ọ̀rọ̀ nípa pé ikhlasul ibadati lillahi káwá tó ti fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo kọjá sí gbogbo ń tábà máa ṣe lẹ́sìn wa láyé wa tá a wá ọlọ́run ọba nìkan láàmà ṣẹ̀sìn yẹn fún ọlọ́run ọba nìkan láàmà ṣàfọ̀mọ́ ẹ̀sìn yẹn fún òun nìkan náà láti máa sin àníṣin kan míì eléyìí jẹ́ pọ́ìntì kan nínú pọ́ìntì tí àwọn anábì ọlọ́run ọba nìkan lágbé pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì òun náà ni ittiba'u sunnatihim ìmọ̀ tẹ̀lé lánàá àwọn ànábì ọlọ́wọ́n ọba ká máa tẹ̀lé ìlànà gbogbo tí máa ń jẹ́ ànábì kọ̀ọ̀kan tó lọ́wọ́ ọba ìjọ Allah subhanahu wa ta'ala tó bá rántí ìjọ kankan so àwọn àyà pọ̀ nínú al-Qur'an al-Karim lórí àwọn pọ́ìntì kọ̀ọ̀kan wọ̀nyí tó ti dá pé pọ́ìntì kíní àtẹni kejì àti pọ́ìntì kíní àti pọ́ìntì kejì òun náà ni májèmú tó máa fi ń jẹ́ iṣẹ́ وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء فلنظر فأولا ستوى جوثي إذن يبرجي يعني ماذا أبرجي في أس إخلاص لفلان وبالك ولا سبحانه وتعالى وإن تلك هنا ولكن طاعة الله سبحانه وتعالى في أوامره يا ما الثلاثة لنظر نبي عن تقوالاته واجتناب نواهيه او ان كم يتاي قلنا وان انت جاء سميك كفية تعمل كانوا على نبي الله وبا سيو كسنو مسجينو على رسالة على نبي الله وبا مسجي هنا الدعوة بمسين جاهل السنة في العالم الدعوة إلى التوحيد محاربة الشرك الدعوة إلى طاعة الله سبحانه وتعالى محاربة في محاربة المعصية والدعوة إلى سنة في محاربة البدع àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni tó já sún wípé anábìwá Nuhu alayhi salam ló wá àti gbogbo àwọn anábì tó kù náà láti wá jagun rẹ̀ láyé ní ìtorí tí ńgbà tí wọ́n dé wọ́n bá wọn yẹn lórí ẹbọ ọlọ́run ò sì fẹ́ bọ ọlọ́run bá ń fẹ́ tawhid ọlọ́run bá ń fẹ́ àkídà báwo ló ṣe pe àwọn èèyàn kó nu ẹbọ tí wọ́n pe àwọn èèyàn sínú tawhid torí pé ẹbọ yìí gangan ni wọ́n fa àgbákò fún àwọn èèyàn gbèsè ayé ó máa ń fa wàhálà ó máa ń fa ìjìyà ó máa ń fa oríṣiríṣi nígbà tí ó bá pọ̀ lórílẹ̀ ayé láwọn yẹn bá ń ti kíni láwọn yẹn bá ń ṣe kódà kó má pọ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlábínú sí bákan náà ní bídà ọlọ́run ọba àlekẹ́ ọlábínú sí púpọ̀ oníkàwọn anábì wá pèsè ó bínú sí ìmọ̀ sí máa fi àìmọ̀ tẹ́lọ̀ ọba àlìkẹ́ ọ̀la tó ti ní ìṣẹ̀tì tọ́ra àwọn ìbínú ọlọ́wọ́n ọba tẹ́ẹ̀rí wọn yẹn àwọn tó máa ń fa náà nìyẹn aṣírkù billah ìmọ̀ ń fa adabullah albid'atu fi ddin kí a máa ṣe àdádálẹ̀ ní ẹ̀sìn ìmọ̀ ń fa ayé ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni àlmáàfíà kí a máa ṣe ọlọ́wọ́n ọba gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa láyé lè ní kò lè ju ọ̀nà mẹ́ta yìí náà lọ ẹ wọ àwọn èèyàn láyè ẹ wọ àwọn China ẹ wọ àwọn òyìnbó ẹ wọ Áfíríkà ẹ wọ àwọn lágbáwá ẹ wọ gbogbo ayé káàkiri káwá wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ tí ń ṣe tàwíìdì yìí sí ìtọ́lọ́wọ́n bá òfẹ́ tọ́lọ́wọ́n bá bínú sí tó ṣe ṣírkù yìí báwo ni wọ́n ṣe rí lórílẹ̀ ayé ibo làwọn èèyàn pọ̀ sí jù kí làwọn èèyàn ń ṣe jù ẹ lọ wo súnà kẹwo bídà níbo làwọn èèyàn fèsì jù níbo làwọn èèyàn kéré sí jù níbo làwọn èèyàn kéré sí níbo làwọn èèyàn pọ̀ sí ẹ owó wo tó lọ kẹsàn-án wọn àti ẹ̀kọ́ àwọn nǹkan yìí òun náà ni wọ́n tó jẹ́ olùgbọ́ mi ní gbogbo ibi tó bá ti ń gbọ́rọ̀ yìí lágbọ́rọ̀ sí tọ̀ kó tó di fáwọn náà lọ bá ọlọ́run wà dìkẹ́ Allah subhanahu wa ta'ala le kí لله عن ki التوحيد wa كي توحيد ki التوحيد wa tàwáhìd توحيد to ká gbógun ti gbogbo tí máa ń jẹ́ forms of shirk gbogbo tí máa ń jẹ́ ọ̀nà tí ẹbọ bá yára rẹ̀ sí ká gbìyànjú láti jìnà sí yálà lówó lọ́wọ́ ni yálà lówó lọ́wọ́ ni gbogbo tí a bá fi gbógun ti ti ń jẹ́ shirk wà láti gbógun ti torí kí ìbínú ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ láyé sẹ́ni tó máa ń ṣe ó ń bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó máa ń ṣe inú sàárè àtijọ́ gbìyànjú ká gbìyànjú gbogbo ọ̀nà tó bá já sí wípé a fi ń ṣe Allah subhanahu wa ta'ala ká gbogbo ti máa píyà fún ara wa torí pé ọmọ èèyàn bàdé lè ta ní ala aláfi ìbàtí ọ̀rọ̀ ọkùnkùn oníkùn bóyá ọmọ mọ̀nú gbogbo ọ̀nà tá a máa ń gbà tẹ lọ́wọ́n ọba àfi ká gbogbo tí yóò ká sì padà síbi máa tẹ̀lé tọ́ ọba subhanahu wa ta'ala bákan náà gbogbo tí máa jẹ́ bídà agbọ́dọ̀ gbógun ti agbọ́dọ̀ gbógun ti gbogbo àwọn nǹkan yìí àtàwọn tó ń ṣe wọ́n ẹni tí ń ṣe ṣerúkù bá a ti ń jìnà sẹ́bọ̀ bá a ṣe ń gbógun ti ẹbọ láàmà gbógun ti ẹni tí ń ṣe bá a ṣe ń gbógun ti bídáà láàmà gbógun ti ẹni tí ń ṣe bídáà bá a ṣe ń gbógun ti ẹ̀ṣẹ̀ láàmà gbógun ti ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ nígbà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́n kan subhanahu wa ta'ala àwọn nǹkan yìí àwọn gẹ́gẹ́ ni sọ́mùrì gbogbo ti afẹ́ bára wa sọ nínú suratu Nuh ògùn tó afẹ́ máa bára wa sọ nínú tàǹsítì ayé anabi Nuh òun náà ni ti anabi Nuh alayhi salam tó gbé wa àti gbogbo àwọn anabi ọlọ́wọ́n ba láti wá fi tún ayé ṣe ẹ wá wo ohun tí àwọn ayé fi ń kojú àwọn ẹni ọlọ́run tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run gbogbo àwọn nǹkan yìí òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ tá a máa dá gbogbo tí ń jẹ́ ayé gbogbo tí ó ń jẹ́ olùtẹ́tí tí ètò yìí ti bá ń gbọ́ tí ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún èmi tí mò ń sọ fún ìwọ tó ń gbọ́ mi àti fún gbogbo ibi tó bá dé láti pé kí ni o ká dúró déédéé ká ṣe ń tọ́lọ́wọ́n bá ń fẹ́ ká jẹ́ ẹ̀sìn لا ترى باي لا ركين دبا وبالك ولا سبحانه وتعالى وفي كميت تاناني إن توفى إن كميت تاناني أو أن كميت أي أو التاوي أو التابو إن طلع وبات بينو سجوزي وفي هنا نشرك إن طلع وبات في جلو هنا نتوحيد إن طلع وبالك ولا سبحانه وتعالى توفى تنفى تجو هنا نسنة كما تسنة صلى الله عليه وسلم إن طلع وبالك ولا بينو سي هنا نبدعه bákan náà ọlọ́wọ́n ọba nìkẹ́lá ní tẹ̀sí tọ́à ìmọ̀ àtẹ̀lé tọ́lọ́wọ́n ọba tó sì bínú sí ẹlẹ́mà àfíà ìmọ̀ àṣẹ lọ́wọ́n ọba. bó ṣe nífẹ̀ẹ́ nǹkan yìí ló nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí ẹni tí tawhid ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí sunna ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí máa ń ṣe àtọ́à ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá bínú sí gbogbo àwọn tí wọ́n ń ṣe nǹkan mẹ́ta tó lọ́wọ́ bó fẹ́ ọlọ́wọ́ bá bínú sí ṣírkù àtàwọn tó ń ṣe ọlọ́wọ́ bá bínú sí ọlọ́wọ́n bá bínú sí máa sí àtàwọn tó ń ṣe ìbínú yẹn tó bá wá ṣẹlẹ̀ kò ní mọ lórí àwọn nìkan má oní gbogbo agbúrú gbogbo hálà ti ṣẹlẹ̀ láyé lẹ́nu tó já sí pé pẹ̀lú gbogbo ọlọ́wọ́n bá a ó máa tẹ̀síwájú ní sísẹ̀ntẹ̀lé nítorí àsìkò tí a bá padà sínú ìbẹ̀rẹ̀ sórọ́tù Nuh a ó rí wípé sórọ́tù Nuh gbogbo àyàtọ̀ wà ń bẹ́ẹ̀ ọjẹ́ aya twenty eight tí ọlọ́run ọba lè fi ọlá subhanahu wa ta'ala ti ń sọ̀tàn fún wa kí wọn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àwọn kan ti wáyé síwájú tiẹ̀ àwọn kan ti wáyé síwájú tèmi tọ́lọ́run bá ti rán ànábì sí wọn ẹ wo báwọn ènìyàn ti ṣe pẹ̀lú ànábì wọn báwo ìwọ náà ti fẹ́ ṣe pẹ̀lú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam báwo ènìyàn ti fẹ́ ṣe pẹ̀lú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam látara mẹ́sẹ̀jì tí wọ́n gbé wá káwa náà ń sọpọ́ tí wọ́n ní àtẹ̀lé tí wọ́n ní àbámadé alátakò ṣe tí wọ́n ń pè wá sí ká jùlẹ̀ tọ́lọ́wọ́n mo fẹ́ ká jùlẹ̀ ni àbáàní jùlẹ̀ gbogbo àwọn nǹkan yìí òun ni ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá sọ ní Al-Qur'an Al-Karim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون الله سبحانه وتعالى في صفوان سورة نوح لقرآن 71 آية لفقتي إليك الله سبحانه وتعالى أكرني له في dájú àwọn ọlọ́wọ́ الله سبحانه وتعالى أولا نوح في جاره ọlọ́wọ́n bá ní àwàlára núhù sí ìjọ rẹ̀ ọlọ́wọ́n bá ń fi eléyìn ilẹ̀ fún wọn Al-Qur'an Al-Karim àti inú àwọn àyàtà kàfúnra wa súràtà kàfúnra wa bẹ́ẹ̀ náà ní àmàrí káàkiri gẹ́gẹ́ bí Suratul A'raf ọlọ́ni laqad arsalna Nuhan ila qawmihi ọlọ́ni àwàlára annabi núhù sí ìjọ rẹ̀ ara ní iṣẹ́ ẹ̀ńtọ́lọ́wọ́n bá ń rán ní núhù ẹni tọ́lọ́ ọba lèkẹ́ ọlọ́run ti ń ṣe ànábì Nuhu alayhi salam ta lọ́run àti ọ̀nà sí ìjọ ànábì Nuhu alayhi salam kí wọ́n ní mísèjì tọ́lọ́ ọba lèkẹ́ ọlọ́run Nuhu sáwọn jọ rẹ̀ ọlọ́run ọba ń sọ fún wa bẹ́ẹ̀ inú Suratul A'raf pé kí ànábì Nuhu máa pe àwọn jọ rẹ̀ láti máa jíṣẹ́ tọ́lọ́ ọba lèkẹ́ ọlọ́run ti tó fi ránṣẹ́ sí àwọn jọ ànábì Nuhu أنا بنهني يا قوم اعبدوا الله ما لكم من إله غيره يا قوم اعبدوا الله ما لكم من إله غيره مثل جنانية يعني يبين أي جومي اعبدوا الله أي الله وبالك الله سبحانه وتعالى ونكيسين الله وبالك الله سبحانه وتعالى òun ni kẹ́ jọ́sìn fún ọlọ́wọ́n bá lékè Allah subhanahu wa ta'ala òun ni kí ẹ fi gbogbo tí ń jẹ́ ìran jọ́sìn fún pátápátá ẹ má jọ́sìn fún nǹkan míì tó nìkan lọ òun ni túmọ̀ ya qaumi mo fi ẹ̀yin jọ mi ẹ̀wù nǹkan láti lè ṣe kọjú wọn sí ara rẹ̀ nípa pé ìjọ mi náà lè ìyá máa níkà kún fújọ yàn yamanika máa níkà kún fúnra ya èèyàn máa subhanallah ara yín náà lèmi wa nínú ìlú àyíká jòjì fúnra wa ibudullaha ma lakum min ilahin ghayru ọlọ́wọ́n bá àlékí ọlá nìkan ṣoṣo òun náà ní kí ni pé in tí ò tọ́lọ́wọ́n ọba in tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá dá òun ni wọ́n ń jọ́sìn fún òòtà òun ni wọ́n ń ṣe kí ni o òun ni wọ́n ń jọ́sìn fún òun ni wọ́n gbé ni wọ́n ń forí balẹ̀ fún òun ni wọ́n ń gbé gbogbo àwọn ìròyìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ni wọ́n ń bọ eléyìí tá a mọ̀ sí ṣírkù al-ishraku èyí tá a mọ̀ sí ẹbọ eléyìí ti ṣẹlẹ̀ láti ìgbà tí ọlọ́run ọba ìlékè Allah subhanahu wa ta'ala fi rìnlẹ̀ fún wa nípa pé ànábì náà ṣòwò wọn ra sáwọn àjọ rẹ̀ kọ́ lọ gbógun tì wọn lórí tí wọ́n ń sìn yẹn kí wọ́n kú òun bẹ́ẹ̀ kí wọ́n jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba nínú tọ́lọ́run ọba ìlékè Allah bínú tó ga ju òun náà ní al-ishraku billah yìí máa gbé ìjọsìn táyé kí gbé fọ́lọ́run ọba ó lè jẹ́ ya sèyàn ó lè ka ẹranko gidi ọlọ́run bá lékè ọlá subhanahu wa ta'ala kó bínú sí púpọ̀ èyí sì máa ń fa ìyà tó ní agbára látọ̀dọ̀ ọlọ́run bá lékè ọlá láyé nínú sàárè àjọgbẹ̀dẹ̀ àkìyàmà subhanahu wa ta'ala wa o ka torí pé ìjìnà sí nǹkan yẹn oríire wà ń bẹ ìjìnà sí nǹkan yẹn àǹfààní ńláńlá wà ń bẹ ìnífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́ bá lékẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí tó bá dìnà sí wà ń bẹ ìgbádùn ayé ó wà ń bẹ ìgbádùn àlùkìyàmà ó wà ń bẹ gbogbo àtìyàn bá ti ń jìnà sí táǹkì ní al-ishraku billah tí ẹba wọn jìnà sí tó pàátì in tó kù tí ó ma ṣe ní ibadatullah in tó kù tí ó ma ṣe ní tawhidullah yóò máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala anabi nuhu alayhi salam qul ya qawmi ibudullaha ma lakum min ilahin ghayruh kò sí ẹnì kankan tó yẹ ká máa gbé ẹ̀sìn fún tó ju ọlọ́run ọba lọ gbogbo ń tá a bá ń pè ní ìjọsìn ibadatullah pé nǹkan báyìí òun ló lè pa wá òun lè jí wa ọlọ́run ọba àdìkẹ́ ọlá ni òun ló lè ní ká rí òun ló lè ní ká má rí òun náà láàmà bẹ̀ kó sànú wa ó fún alálàáfíà nígbà tó bá rẹ̀ wá òun náà láàmà bẹ̀ òun náà láàfọkànbalẹ̀ sọ́dọ̀ rẹ̀ subhanahu wa ta'ala ní kọ́kọ́ wa àti ní gbangba wa hada wa at-tawhid tó bá ti ń já sí wípé nǹkan kan làwọn ń bẹ̀rù pé nǹkan yẹn kò ní jẹ́ arówó nǹkan yẹn kò ní jẹ́ arówó àfi ká bẹ̀ẹ́ hada aynu shirk eléyìí gẹ́gẹ́ ni wọ́n ń ní ẹbọ eléyìí ṣẹlẹ̀ láyé anabi nuhu alayhi salam tí ó gọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ìjọ anabi nuhu ní tí wọ́n ń ṣe nìyẹn èyí tó fi máa pe ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala nǹkan mi ni wọ́n ń pe o èyí tó fi máa sáàdì ọlọ́wọ́n ọba lórí nǹkan tí bá ń ṣe wọ́n nǹkan mi ni wọ́n sáàdì èyí tó fi máa wárí fọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala nǹkan mi òun ni wọ́n wárí fún èyí tó fi máa wá ọmọ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀dọ̀ nǹkan míì ni wọ́n ń wá kó fáwọn ọlọ́mọ nǹkan míì ni wọ́n ń wá gbára lọ́dọ̀ rẹ̀ nǹkan míì ni wọ́n gbójúlé ní kọ̀kọ̀ àti ní gbangba tí ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan yìí tèrè abúláńlá tí máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ islam ju rẹ̀ fún wa tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni tí máa ń ṣe láyé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí gbogbo olùrànlọ́wọ́ wọn yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo ẹni tó bá rí tó dákẹ́ tí yóò sí kíni tí yóò takò gbogbo àwọn nǹkan yìí ní ìṣẹ̀lẹ̀ láyé wa tá a wà yìí ẹ̀yìn ẹrú sí ọlọ́wọ́n ọba. ọ̀kan náà àwọn sàábì ànábì sallallahu alaihi wa sallam abdullahi bin mas'ud nígbà tí ń sọ̀rọ̀ fún wa nípa pé kí náà ń pè ní al-ishraku kí náà ń pè lẹ́bọ̀ ó ní an أن تجعل لله ندا وهو خلقك أي قد أصيب كما هو رضف الله àwọn tó já sí pé ẹ̀tọ́ ọlọ́run ọba ni ìròyìn ọlọ́run ọba ni kò sí ẹni tó gbàròyìn pẹ̀lú rẹ̀ káwọn wá lọ gbé fún nǹkan míì wọn ni wọ́n ń pè ní kíni o wọn ló ń pè ní al-ishraku billah. ìtumọ̀ yìí fáwọn sálàfù yìí ó dé káwọn yìí pé ní táwọn pè ní ẹbọ ìyẹn Kama máa tọ́kù sí ká máa kúnlẹ̀ síwájú rẹ̀ ká máa forí ba síwájú ká máa forí ba lẹ̀ níwájú rẹ̀ nìkan náà ń pèlẹ́ bọ̀ gbogbo tó bá dájú kò sẹ́ni tó lè ṣe fún ìyàtọ̀ ọlọ́wọ́n ọba téèyàn bá tún wá ń wà nǹkan yìí lọ sọ́dọ̀ ẹlòmíì tí ń sọ ọlọ́wọ́n ọba ká sì mọ̀ yí pé ìran kan àwọn ará ẹbọ òun náà nínú nǹkan káwa wo àwùjọ wa lénìí nílẹ̀ Yorùbá kí a wo àwùjọ ọmọ èèyàn lénìí ibi táwọn èèyàn ń agbára sí ibi táwọn èèyàn ń wá ọmọ sí ibi táwọn èèyàn ń wá owó sí ibi táwọn èèyàn ń wá oríṣiríṣi ìmọ̀lẹ́fọ̀ ayé tí wọ́n wá sílẹ̀ ní. kọ́lẹ̀ ní kí ń tajà tó wá tẹ́sí wípé kò tí ì tà àwọn tí ń fẹ́ fẹ́rí díẹ̀ lọ́wọ́ rẹ̀ lẹ́nu àsìkò díẹ̀ ibi táwọn èèyàn ń wá sí. kọ́lẹ̀ tó wo ibi wàhálà covid-19 tó tún ṣẹlẹ̀ yìí ẹ̀wù táwọn èèyàn tún wá solution sí. tọ́jà nǹkan abúrúdọ́lá ọmọ òfẹ́ tẹ̀ ń ṣe ẹ tún wá ń fa wàhálà míì wàlà haúlà wàlà quwwata illa billah àti ká gbọ́ ẹ̀sìn wáyé o kálíbà rí orí láyé àti ní alkiyama ya qawmi i'budullaha ma lakum min ilahin ghayru in tó bá já sí kò lè là lórí tó bá tẹ̀lẹ̀ sí wa tó ju ọlọ́wọ́ bá rí kí ọlá lọ a gbọ́dọ̀ wá ọlá síbi kankan àfi ká padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìǹzàrù yìí ìkìlọ̀ yìí òun ni ayé alákọ̀ọ́kọ́ ń sọ fún wa nínú sọ́ọ̀tù Nuh nígbà tí anabi Nuh tí ọlọ́wọ́n bá ń fi rìnlẹ̀ fún ọ́nà Al-Qur'an pé àwọn ọlọ́wọ́n bá láàárán o òjíṣẹ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala sí àwọn ìjọ rẹ̀ kele ma jẹ tẹsílíà kọ ma jẹ ìtutù ojú kọ ma jẹ ìnájú fanigba muhammad sallallahu alaihi wasallam nípa pé tẹ ẹ bá ń pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba tẹ́ ń pe àwọn èèyàn sí tawhid tẹ́ ń pe àwọn èèyàn sí sunna tẹ́ ń pe àwọn èèyàn sí tẹ̀lé tọ́lọ́wọ́n ọba táwọn èèyàn bá yarí àbí tí wọ́n tẹpẹlẹ má pé aláwọ̀ máa ṣẹbọ yìí náà ni àwọn máa ṣe sunna àwọn máa ṣe kíni o àwọn máa ṣe bídà yìí náà ni àwọn máa ṣe lọ́wọ́n ọba yìí náà ni ẹ má jù sú yín o èèyàn máa pèpè lọ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba bí o ṣe sú anábìwá náà pẹ̀lú ọdún tí anábì náà lò tí a padà máa mẹ́nu bá gbogbo ẹ̀ tọ́lọ́ bá fẹ́ là subhanahu wa ta'ala tó bá ń rí tàwọn tó parun yóò máa wọ pé kí ni wọ́n ṣe tí wọ́n fi parun ó ṣe ṣe kóun náà jáwọ́ ń bẹ̀ kóun náà má bàa parun. ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa anabi nuhu lọ́lọ́run fi rìn lẹ́nu alukurani kún wọn ọlọ́run bá lòun rán anabi nuhu alayhi pé kí ó lọ jíṣẹ́ fún àwọn ìjọ rẹ̀ tí wọ́n ń ṣe wọ́n ń ṣẹbọ tí wọ́n ń sóòtà tọ́já sí kí wọ́n fi ọlọ́run bá dìkẹ́ ọlá lẹ́sìn wọn sùn ọlọ́run wá gbé anábì inú òdìdẹ kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àwọn ẹrúsìn ọlọ́run ọba kó máa jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run bá dìkẹ́ ọlá rán sórílẹ̀ láti pé kí ó wá yọ àwọn èèyàn kó bí òkùnkùn ẹbọ òkùnkùn bídíà òkùnkùn ìmọ̀ọ́sẹ̀lọ́run ọba dìkẹ́ ọlá subhanahu wa ta'ala anábì inú oríṣiríṣi ni àwọn onímọ̀ sọ nípa pé ọdún mélòó ló wà ń gbà náà àwọn míì ní fifty years ni àwọn míì ní forty years ni àwọn míì ní kọ́dà ojú fifty years ni alakuli ha dé gbogbo ẹ lọ gbogbo àti ọlọ́run ọba subhanahu wa ta'ala bá gbé dìde ọlọ́run gbé dìde ó fẹ́ni lẹ́nu al-Qur'an bẹ́ẹ̀ o mẹ́tí tí wọ́n lè fi ran òun náà ni pé at kó pépè lọ síbi pé ikhlasul ibadati lillah ìwọ́n tó ń gbọ́ mi ọlọ́run ọba tó ń sìn ìjọ ń sìn ikhlas ìjọ ń sáfọ̀mọ́ ọlọ́run ọba yìí ìjọ ọlọ́run ọba nìkan ṣoṣo subhanahu wa ta'ala ló ń sìn ní kọ̀kọ̀ rẹ àti ní gbangba rẹ láàrin ìwà àtọ́lọ́run ọba ṣé é ṣe pé òun bẹ̀rù nǹkan mi tó ju ọlọ́run ọba lọ àbí bẹ̀rù tó yẹ kó gbé ọlọ́run ọba nìkan ọlọ́run subhanahu ṣe ń ṣe pé gbogbo àwọn tó ń lé ṣé ń ṣe pé ọ̀nà tó ń gbé ìgbà kì í sí ọ̀nà tó lọ́wọ́ bá lẹ́kọ̀ọ́lá júwe fún wa àbọ̀nà tó lọ́wọ́ bá lẹ́kọ̀ọ́lá ti kéni tó júwe fún wa yìí kí wọ́n náà máa dáhùn rẹ̀ nínú ọkàn rẹ̀ tó bá jẹ́ sí pé bọ́lá ti fi rán nígbà Muhammad sallallahu alayhi wa sallam ló bá ti ń ṣe ló sì fi ń wá ojú rí ọlọ́run ló sì fi ń ṣe lọ́wọ́ bá ọba ọdúpẹ́ o ọba ọdúpẹ́ tí ò bá wá jọ bẹ́ẹ̀ tètè túbá tètè wá foríjìn kọ́lọ́wọ́ bá lẹ́kọ̀ọ́lá lè foríjìn ọ́ torí gbogbo ọ̀nà tó bá gbà láti fi wá ayé gbogbo ọ̀nà tó bá gbà láti fi wá owó gbogbo ọ̀nà tó bá gbà láti fi wá ipò gbogbo ọ̀nà tó bá gbà láti fi débi tán lọ èyí wọn ni ọmọ ti gbé láyé o àwọn àti fi wá lánàá tí wọ́n fi kalẹ̀ tí wọ́n ti láyé má èyí wọn tuntun wá rè pípé gbogbo tó lè ṣe níwájú ọlọ́wọ́n ọba àdékẹ́ ọlá subhanahu wa ta'ala tó wọ́n ní gba ìfìyà rẹ níwájú ọlọ́wọ́n ọba àfi tó bá túbá kù ń bẹ̀ kó o sì máa ń pè náà ń dákun gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ láyé lénìí tí gbogbo àwọn èèyàn ké hílà hílò ìwọ́n náà ń bẹ nínú gbogbo àwọn tó yásù wípé wọ́n ń dá wàhálà sílẹ̀ láyé lẹ́yìn tí kálukú ṣe kí ni o tí kálukú wọ́n náà báyọ̀ kí wá ní ń fa wàhálà yìí wọ́n náà wọ́n ń bẹ̀ o gbogbo ẹni tí bá ti ń ṣẹ́gun pẹ̀lú ọlọ́run ọba tó yásù wípé àfikọ́ pọ̀nkálá àfikọ́ pọ̀fọ̀ àfikọ́ lọ́nu yàrá kan tẹ́nìkan ò lè bá wọ̀ yàrá àbí wọ̀ àfikọ́ jásù wípé kó sa àwọn orúkọ àlìjànú orí àwọn nǹkan kí nǹkan ni ó pè kó tó di wípé ó lè ṣe tó bá fẹ́ ṣe wọ́n náà wọ́n gbogbo àwọn tó dá covid-19 kalẹ̀ o àti kó túbá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá subhanahu wa ta'ala ti pa anábì inú àtàlẹ́bí sallallahu alaihi wasallam látẹ̀ tó rán wọn ṣẹ́ sí gbogbo àwọn òjì sí gbogbo àwọn tó jẹ́ ìran wọn tó gbogbo àwọn tó jẹ́ àwọn èèyàn wọn nípa pé kí wọ́n sọ fún wọn pé kí wọ́n túbá kò mi tọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ gbogbo tí ń jẹ́ ìran ẹ̀bọ kọ́lọ́wọ́ bá lè yọ́nú sí wọn kọ́lọ́wọ́ lè nífẹ̀ẹ́ wọn kí wọ́n náà kò àti kọjá sípò pa gbogbo tí bá ń jẹ́ ìran ẹbọ ìran ìmọ̀ orogún fọlọ́wọ́n ọba àlekè ọlá subhanahu wa ta'ala wọ́n lè má gbóòsò sàtílẹ̀ o kò lè má pàkó sóòsà o àlọ́ gbogbo àwọn ìmọ̀ gbé ìbẹ̀rù tó yẹ kọjá sí ọlọ́run láyé ká máa bẹ̀rù jù àwọn ń gbé fún nǹkan míì bíi kíni bíi kí àwọn ọlọ́run bẹ̀rù ayé àti kó wọn júbà ayé bíi kíni bíi kí àwọn ọlọ́run bẹ̀rù òṣì kọ́wájá sí wípé kọ́wọ́ bá ọwọ́ gbé ẹrù yẹn wá lọ gbé sára tí wọ́n ní ọmọ ṣe ní nǹkan ẹ̀bọ torí kó má bàa tòṣì ọlọ́run ẹ̀ kò bẹ̀rù àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tí yẹn bá ń lé tọ́já pé nǹkan tó ń lé yẹn àbí àìsàn kan ló ń ṣe ọ́ torí kó ń wá ọ̀nà àbáyọ ìntọ́lọ́ ni kó má ṣe ọwọ́ pàápì ìntáwọn yẹn wá ń dé tètè tí ọlọ́wọ́ ń ṣe ó léwu púpọ̀ o ya qawmi ibudullaha tí nǹkan bẹ́ẹ̀ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kí wa ta'ala eléyìí ni ọlọ́run ọba àdìkẹ́ ọlá ń sọ fún wa ní suratu Nuh nípa pé inna arsalna Nuhan ila qawmihi an anzir qawmaka min qabli an ya'tiyahum 'adhabun alim dájúdájú àwọn ọlọ́run ọba lára ní oṣù sí ara sí àwọn ìjọ rẹ̀ kó lọ kì wọ́n lọ ní tí wọ́n ń ṣe yẹn kó lọ fà wọ́n létí kó kì wọ́n lọ nípa pé hey ẹ jáwọ́ mi kátà ń ṣe yìí o min qabli an ya'tiyahum azabun alim kí ìyà tó dé ìyà ẹlẹ́ta ìyà elérò tẹ́ẹ̀mọ̀nà tí ó gbàdé ẹ̀ẹ̀mọ fọ́ọ̀mù tí ó gbà wá in tó lè má jẹ́ kíyà yẹn ṣẹlẹ̀ òun ní kẹ́ jìnà sẹ́bọ̀ o in tó lè má jẹ́ kíyà yẹn ṣẹlẹ̀ òun ní kẹ́ jìnà sí ìmá wá orogún fọ́lọ́wọ́n ọba in tó lè gbé covid-19 kó ń gbèsè ayé wa nígbèsè ayé gbogbo tí ń ṣẹlẹ̀ láyé òun ní káwọn yẹn jìnà kó ń ṣe kù àwọn tó ń bọ òòsà àwọn tó ń bọ màálù àwọn tó ń bọ ná àwọn tó ń bọ nǹkan mí àwọn tó ń bọ èèyàn wọ́n ti pọ̀jù nílé ayé táwa yìí tí wọ́n ti ẹ̀ ń sọ mùsùlùmí rárá ká wá ní àwọn tó ń jẹ́ mùsùlùmí míì tọ́já sí pé ọkàn gbókọ lérí bí ẹran hárahárà ni ó ti lóun jẹ́ mùsùlùmí tó bá lóun tàdúrà okò àlìjànú ní ń pè é ẹ lọ já wọn bẹ́ẹ̀ kí gbogbo tí ń jẹ́ ìyà yìí tó tún jù báyìí lọ kọ́lọ́wọ́n bá lè kí ọlá subhanahu wa ta'ala kó má fi jẹ wá èyí tó ń ṣẹlẹ̀ yìí kọ́lọ̀ lè stọ́pù rẹ̀ fún wa ẹja túbá o wọ́n tó ń tojú bá lólógún káàkiri wọ́n náà mara rẹ̀ lọ túbá wọ́n náà wọ́n àwọn gbogbo tó kó covid-19 wọnú ìlú torí pé wọ́n bá bínú sí kálọ̀ jáwọ́n bẹ̀ ní kọ́bílẹ̀ àyíyá sí ahom adabun aliyin kí ìyàtọ̀ tún ní agbá tó tún lè ṣẹlẹ̀ ẹja pe ọlọ́wọ́n ọba ẹja dúpọ̀ ọlọ́wọ́n ọba bọ́lọ̀ ẹ̀rin táwọn èèyàn ń pè lálágbára ẹ̀rin táwọn èèyàn ń pè ní ológun láyé lénìí gbogbo wọn dà lénìí lórí tó ṣẹlẹ̀ yìí níbo ni wọ́n wà àwọn àfọ oníyèpẹ̀ àfọ ọlọ́pọ́n àfọ àti ń wo tẹ̀sùbá àfọ àti ń wo mi àfọ àti ń wo gbogbo ẹ̀ àti pásítọ̀ ni àti ológun ni àti gbogbo wọn pátá ayé náà hàn níbo ni wọ́n wà kí wọ́n wá jáde pẹ̀lú agbára wọn láti wá fèsì covid-19 yìí fáwọn ológun rẹ̀ àwọn ọmọ táwọn ẹlẹ́ ṣe tí gbogbo kí ní yóò fi lọ àárín wọn tó má sì lè ṣe ní ẹwà dúró tí wọ́n gbà láti mọ̀ wípé wàlà haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim ibi tá a ti lè rí ọ̀nà àbáyọ òun ní ká pa kàtí tọ́lọ́wọ́ bá ń fẹ́ tí ń ṣe tawhid ká ṣe tahqiqu tawhid wa kí a padà sínú àkídà gẹ́gẹ́ bí annabi nuhu alayhi salam bí ó ṣe pé àwọn àjọ rẹ̀ nípa pé ẹ̀yin jọ mi inni lakum nadhirun mubin dájúdájú èmi tẹ́rí tí ń jẹ́ nóòhù mo jẹ́ olùkìlọ̀ fún yín o olùkìlọ̀ tó fojú hàn látọ̀dọ̀ ọlọ́run ọba àlejòọlá kíyà tó dé ẹ̀wọ̀n gan kíyà tó dé kíyàn ya tètè jáwọ́ bí tó lè fa ìyà fún yàn bí wàhálà yìí tó ń ṣẹlẹ̀ tó náà àwọn èèyàn jáwọ́ bí gbogbo wàhálà yìí ń ẹlòmíín tó ń fi ń fọ ìdọ̀tí ó tún jẹ́ ìdọ̀tí àfi kọ́lọ́ ọba àdìkẹ́ ọlá subhanahu wa ta'ala kó là wá inni lakum nadhirun mubin olùkìlọ̀ ni mo jẹ́ fún yín kẹ́ ẹ sọ́ra yín ẹ má jẹ́ kí ọlọ́run ọba àdìkẹ́ ọlá kó sí sọ̀kalẹ̀ lẹ́yìn lérí èyí tó bá ti ń sọ̀kalẹ̀ bọ́lọ́run ti sẹ́ tó ń ṣe máfíà tó máa ń kí wọ́n lọ bí ẹja gbogbo wàhálà yìí o yìí ti ń fa wàhálà yìí ẹja wọ́n bẹ̀ o tẹ́ ẹ bá já gbogbo tó náà wọ́n bá lékè ọláwọ̀ fẹ́ yìí gbogbo àwọn pálapàla yìí kí wá nìkan tẹ́ ẹ máa ṣe àní ibùdó lọ́ha wà tẹ̀kúhù wà àtìrò ìta máa ṣe òun náà tún ni ìntì àgbọ́ nínú sọ́ọ̀tù nùhù yìí ayé ìbáàdàtú lọ́ọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ibi ni a lè dúró sí ní èní tí ń jẹ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan tí ń ṣe yawmul jum'a tí ó ṣe dédé April twenty four ti ọdún two thousand and twenty tó yà sọ wípé ń jẹ́ Ramadan alákọ̀ọ́kọ́ ní inú ọdún fourteen forty one tí a tún máa tẹ̀síwájú pẹ̀lú ògbó ọlọ́wọ́n bá lè kí Allah ní ọjọ́ kejì ọjọ́ kẹta tí a ó sì máa bá lọ bẹ́ẹ̀ agbá ọlọ́run bá subhanahu wa ta'ala tí a ó sì máa fi sọwọ́ tẹ́ra wa nípa pé kí àǹfààní ẹ̀ pé o lè kálé kí o lè ká gbogbo tí ń jẹ́ ọmọ ènìyàn ní àpapọ̀ tó já sí wípé a ó lè máa fi ṣẹra wa ní àǹfààní gbogbo ẹgbẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó bá fún níyànda láti lè máa tú sí èdè míì náà ni fún àǹfààní àwọn tó já sí wípé gbọ́ èdè tí a ń sọ tí àǹfààní yóò fi lè tàka òun ò ní ládàá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó sì jásí wípé gbogbo ibi tí a bá ti ń gbọ́ ohun yìí tó bá jásí pé a bá ní ìbéèrè kan àbí ìbéèrè kejì kí a gbìyànjú láti máa fi káàdì máa fi sọwọ́ pẹ̀lú ògbó ọlọ́run ọba àríkẹ́ Allah subhanahu wa ta'ala láti máa gbìyànjú láti máa gbìyànjú láti máa ṣe kíni láti máa dáhùn àwọn ìbéèrè náà ní orí afẹ́fẹ́ tí òun náà sì tún máa tàn eléyìí tí a rí ìkẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí wọ́n sàgbà ní ẹ̀sìn fún ẹ̀yìn kọ̀ọ̀kan wa àti ẹni tó ń wí àti etí tó ń gbọ́ kọ́lọ́hún kí ọmọ dùn wá ní ládàá rẹ̀ kí ọlọ́run bá lè kí ọlọ́kọ́jẹ́ kí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ohun tí arìbá ara wa sọ ní ìní òun náà ni ọ̀rọ̀ nípa pé àyà alákọ̀ọ́kọ́ sí àyà ẹlẹ́kẹta tí a rí ní ìrí àmọ̀dájú pé ọlọ́run bá ló rán anábì Nuhu alayhi salam ó sì rántí àwọn àjọ rẹ̀ ó sì ní táwọn ọjọ́ yìí ń ṣe tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi pé ká pa nǹkan yìí ti ká má ṣe má ìtọ́lọ́ wọn fẹ́ kí wọ́n ṣe náà là ń fẹ́ káwa náà ṣe látàrí ànábì Nuhu tó fi di ayé nígbà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni kí a ṣe ikhlasul ibadati lillahi ta'ala tí yóò bá ṣe ikhlasul ibada tí yóò bá sáfọ̀ mẹ́sẹ̀rẹ̀ fọlọ́wọn ọba kí ọlọ́run bá lékè ọlá kó gba tútù bá wa kí ọlọ́run bá lékè ọlá subhanahu wa ta'ala kó fi oríṣun wa kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó bá wa ká gbogbo wàhálà ìkọ́lọ́ mọ́ṣá bá wa ká nílẹ̀ kó kí ọlọ́run ṣe àforíjì fún gbogbo wa ní àpapọ̀ pẹ̀lú gbogbo ọlọ́run bá lékè ọlá subhanahu wa a ó tún máa tẹ̀síwájú ní ọ̀la lágbára ọlọ́run nígbà tí a ó tún máa pàdé kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó jẹ́ kí á ju ọ̀la lọ آه، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أكبرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته